record it bá mi record ẹ̀ àwọn ọlọ́pàá ó máa pọ̀ ọlọ́pàá ní ìsìnkú ṣe máa pọ̀ ọlọ́pàá ní wà. You break it. You break it. You break it. You break it. You break it. You break it. I loved you. Jesus. Me? Na me regret. Na me regret ṣẹ́ni tọmọbìnrin ṣe fún mi ṣẹ́ni tọmọbìnrin ṣe fún mi what have I done nítorí pé ó gbìgbì mọ́kàn tó gbọ́ nípa ex mi what have you heard about my ex. Let him record. Let him Because the other time, the, other time, you have to record this thing. Because if the police now come now. Who be Bola? Who be Bola? Who Which Bola Who you bola? about? So which Bola are you talking? Which Bola are you talking about? You said that I'm not talking. You take Bola, you still go back to Bola again your head. The Bola you knew, you knew Bola before. Bola is my ex-girlfriend before I met you. What's going on all this? Where did you do all Where did you have all this information? Where did you have all this information? Who feed you all this information? Láre, record the video is because I'm ọlọ́pàá lè lọ dé kó máa pariwo. If you have to. Lágbàdo. Àwọn ọlọ́pàá kú I cannot Akadama your language. Oh, I cannot Akadama your language. Just you know, but guess what you do? Yeah, I know. I really care. Let me Let me. Let me. I just you started, Abi. I gave you half. I pray for you. But my man not here again. You want, you want to wound me again? Where they go? You want to wound me? Where they go? This woman. This is not because you are in Europe. You not fit do. You not fit do this thing for Nigeria. Oh, you started, Abi. You not fit. You not fit do this thing for Nigeria. Don't you know Bimbo? Don't you know Bimbo? You know Bimbo is my ex-girlfriend. Who feed you bad things? Who feed you bad things? Oh, oh my God. Make sure you record it. Bá mi record it. oh my, ó máa kọ́ ọlọ́pàá oh my, ṣe máa kọ́ ọlọ́pàá. You break it. You break it. You break it. You break it. You break it. I loved you. Don't you? Who feed you? Who feed you? Who told you all this? It's on me. I get your get back for you. The house is on you. If you house, if you start again, I won't touch you. I won't touch you. I won't touch you. I won't touch you. I won't touch you. I won't touch you. Oh my God. I, I regret marrying you. I regret marrying you. I regret marrying you. I regret marrying you. Oh, oh, Jesus. What did that man What did that man Me? Now me regret. Now me regret man. Ah, Ṣẹ́ni tọmọbìnrin ṣe fún mi. Ṣẹ́ni tọmọbìnrin ṣe fún mi. What have I done? Nítorí pé ó gbèmí mọ́kàn tó gbọ́ nípa ex mi. What have you heard about my ex? Náà kókò kú rẹ̀. Náà kókò kú. Oh Jesus Christ. Oh, Jesus. Jesus didn't feed you. Idiot. All of you are Is it a crime to marry a Bini girl? Is it a crime to marry a Bini girl? What have I done? Hmm. This is not the first thing, or the second, or the third time of doing all this rubbish Mama, with this, with this woman. What? You haven't seen anything. You break, you break the TV. You break the TV. Let man? out. You break the TV. Let him out. Worry people. Computer. You know how much I spent. Computer. You know how much I spent on you before when, when, when I met Computer. you. Oh my God. Oh, oh my God. Who told you? Who, can you tell me? Where did you eat? It's it. Where that is from? It's the one that told me. Which which your brother? Which of my brother? Which of my brother? That you. Ta ló sọ fún Which of my brother? Who told you? That's the one who lived with us. He told me everything. Oh, you think you can hide it from me? Yeah, me. If you don't take time, we'll see the. But if you don't take time. Yemi told you I'm I'm, oh. I'm Bebo. Mm. Mm-hmm. Call Yemi. Carry your family, they call Yemi. If you know you are sure of yourself, call the Yemi. Yemi is my call friend. Yemi. Call the, call the Yemi. Jesus Christ. Call the Yemi. Let me tell you something. Yemi is my friend. Yemi is my friend. When Yemi came from Nigeria, I harbored Yemi for two, three months before he went for his aduro. I don't know say na so na. He's, a, he's my friend from ọ̀rẹ́ mi láti Nàìjíríà. Mo gbà á sílé fún oṣù mẹ́ta. Ó wá pe ìyàwó mi wípé mo ṣì lọ date ex mi. Àwọn máa pe Yẹmí ẹ̀hún náà nísìn. Oh Jesus Christ. Oh ah, Jesus. I am finished. Oh Jesus. Oh, I Oh Jesus. Oh, ah, so you go back to your ex. Oh, Jesus. So this is why they give you nourish na your head so na let pass. Me, let me tell you something Ooh. all this thing wey you are you are you are doing is uncalled for ah. is uncalled for you cannot ah. do this one in nigeria ah. Eh. because you are in i go slap you you slap me i go slap you you slap me in europe i go slap you you slap me in eh, europe eh you know say na woman get power for europe try me sinna go je make i know the first hello try me. hello hello yemi báwo ni how are you. speak english na be báwo ni speak ah, english. Uh, okay there is one there is something that is happening in my house now Um, thank God you you pick my call because I've been trying to call you since uh, hmm. two days now. I want to ask you something, but this one is different. Hmm. Um, my wife just started <gasps> this afternoon. No, no, no. I don't know what come upon upon her. It's just be shouting on me. Even you can, if you can see me as I'm talking, he has started all Stop this up and down. Not the, not the, not he has started all this rubbish since two hours now. Now, I want to ask you a question. He told me something about that. You tell her that I'm still dating my ex, which is Bimbo. Mm. And I, I told her that it is you cannot say something like that. Can you please explain, please? He's here with me. Explain! Explain, explain. When I explain, I'm going to tell you, I'm not going to come out. See how they be. about demons. He said, he you, you can see, he said it's not, it doesn't say You said what like that. He said he's not call you. No, be you tell me, say, my husband, the dead people. No, be you. Devil. See life. Devil. Which one be life? See life. Which one be life? When I, you dead people, I, I, not dead people. My friend came from Nigeria to stay in Europe. As a married man here, I inform my wife that my friend is coming from Nigeria to spend like two months before he go chop aduro. He now came here now he spent two months he now wait for his aduro. now see what is happening now if somebody if somebody if, if somebody is coming from Nigeria now want to stay with somebody now they will say now, they will say now, it's not good ṣẹgbọ ọ̀rẹ́ tí mo gbà sílé láti nàìjíríà olófẹdà lèmi rú báyìí o. àwùjọ àánú ẹ àfẹ tọ́ka àbísà lọ́wọ́ kó dé ìpínlẹ̀. ẹ wo bó ṣe ṣe gbogbo ara See, see. sí. ṣé o ti ń lọ ọkọ̀ ọ̀sán yẹn. tó wá tó tó sí kọ́mọ̀dà bíi want to see grandmother. You go see. You go see. I don't blame you. Let me go. Where let me go. go. Ah. Where did they go? They point where you climb down and go clean yourself. They point where you pass here. Esther, Esther, what you, are doing, you will regret what you are doing. You will regret what you are doing. Now, what's the word? I go let you. You understand that you're check. Now, maybe they talk to you. Is he a crime to, no, to date? Is he a crime? you see i'm rejecting am you dey mind you wan manage me One manage me you reach me you reach me oga you reach me when i met you no have any baby i give you two two two good two good handsome boy two good handsome boy see your eyes now na you carry am for belle try jesus christ na you carry am for belle see head carry am ah. god na me i see you till i go up dey pour you well that is why that is the reason why most of man in Europe don't want to marry in this Europe that is the reason especially marry girl especially marry Asian girl see now. see if you no move that camera from my sister I burst your head this afternoon you go know if you no na Esther. Esther. head na if you no move camera from my face if you no move that camera from my face na I go use the set taste to you. Okay, Mustafa. I know you will call police. I know that is why I asked my brother to record this thing <laughs> because I know in the next few hours now what, what what you do you call I police why pay police yes, you will call police. Go, back to that thing you know what I said to you the last time you know what I said I'm even go tell you for back for lonely your left eye I wan clear your go clean yourself now I can wait if now you dey pay for this and na you dey pay clear up that's all you wait. Oh my dá my God my kó lẹ́sẹ̀. ìwà dá o <laughs> kéèyàn máa gbé lọ́dọ̀ obìnrin nílùú òyìnbó. Ah! I regret marrying you. But you did not promise me. You did not promise that you will do. You will be doing all sorts of this rubbish oh, when you want to start this relationship. How do you show? You did How did you show that I'm dating? I'm dating my ex. Oh. Which proof do you have? Oh, you you you i call my brother i call my friend now he say it, it, it's not it's, it's not. say this thing dey waka kolo kolo everywhere. Tell me you enjoy am. That's my thing. You enjoy again. You don't you don't, you don't enjoy my thing. You, don't enjoy my thing. I give you two boys. Shit. Shit. Shit. See see see how you destroy the house. Na you go clean na you clean na. Na you go still clean na. As I go back if if for the first guy in Europe, I go head. I go you no fit do this, this kind of thing for Nigeria o lè ṣe Nàìjíríà gbogbo òṣìṣẹ́ ìṣe yẹn lè ṣe. ọ̀rọ̀ ti ṣe ṣe rí sọ́kò kí n lo oògùn ọgbọ́n ẹ̀ wá gbẹ ọ omi àṣẹ wá sábà yẹ ẹ wọ́n ṣí yẹ gẹ́gẹ́ ọmọ ní sọ́kò níṣẹ́ yẹ àbọ̀ mi nà ẹ wẹ́ bò yẹ ẹ ṣí yẹ tí ìjẹ kárẹ́bì trauma ti wà mí yóò yẹ bílẹ̀ yìí yóò bílẹ̀ old man. you don't allow me for the past five years I marry you no allow me to rest for a day. ah you dey knack eh? you dey knack you no dey sleep you no dey sleep when you dey knack. say i dey enjoy you say say i dey enjoy you say i dey enjoy i dey enjoy you even if even if i dey ah! like you did i enjoy you did i enjoy you. you no dey enjoy and now you wan go back you. people back your load and go and meet her who told you i'm dating people. go back to her since you are not enjoying it but what you want go back to her. did you did you oh, did you catch me red handed. yoruba timo go back to her go back na so i talk am i don't know wetin i do. <laughs> I don't know what I do. Oh my God. Yes, I just call this I don't think they believe what I make I see. I go say my sister another crime. This your If I promote this house for you, you go regret. Oh. Mark these days. Oh. Mark today. If I promote this house for you, you go regret. You go regret and I go collect my documents. You go go back to zero. Everything that everything you talk about now documents. Documents. It is because of documents you are behaving like this. everything are documents dey abroad you no dey abroad na document bed you no sabi do plate you no sabi wash dem go say you for wash the room you say na not the wash plate for una village dem no teach you how to wash okay you want my you want me to put my hand inside your plate you no dey wash plate big boy plate you no dey wash am who told you i dey wash plate ah this your mouth no plan how you dey wash he ask me to put my mouth inside inside my plate I no fit do am. Me I no fit do am. If see do am. but you dey do people. who, who i you? i dey. you dey do who say ah, you dey do people. you dey do people. me i dey do people. you accuse say you dey do people. me i dey do ah. people. Uh, i know e go come make sure i want to keep this this this, this video. if you don take time tear this thing for your neck you are a shameless man. I know wetin dey pay you. I no fit lick you. I no fit lick your pockets. He dey pay you. He dey pay you e dey pay you see how you scatter see how you scatter gbogbo ṣe da gbogbo leru see how you scatter the house if i comot this house for you you go get you go nurse all these two boys for yourself oh my god ah. uh. i am proud to be one if you comot you wan join them i go join you wan join them to become single mother you wan join them to become single mother again. if i dey if i wan comot this house i go i go take two i go take my boys all the two boys all my children all my children i go all the two children i go take i go take them go. they no want women take their children but like they no want you women take their children they no want you well. is it is it are they you children are they your children. they are mine na me carry them. because you dey because you dey euro. na mine. because you dey euro because you dey euro dey do yanga you dey do like oh, this. who you no sabi cook. me i no sabi me i no sabi knack i no sabi knack and i give you two boys even two minutes even two big pass fifty seconds that you be seconds man. me too. fifty seconds man. and ah, you no go for five years. you no go for five years. why you why you dey jealous now why you dey jealous. ẹ̀gbọ́n eh, iná sweet me. oh you dey eh, jealous. ẹ̀gbọ́n iná sweet me. you dey jealous. the oh. thing wey you no catch me oh. catch me for end of the day you dey jealous. if you comot for here the kind man wey go inside here if you see for still dey pass you na you go even dey tell this one, you no go know say i dey manage every time i go you go pack your shoes ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí àwọn tó wá láti nàìjíríà oṣù obìnrin ní oṣù ọkùnrin ni tó bá wá láti nàìjíríà tó fẹ́ wá gbé tó fẹ́ náà fẹ́ wá lọ́jọ́ mélòó kan lọ́dọ̀ yín e, e, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń da lérú ni o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń da lérú ni o lẹ ti rí yìí o. ilé sẹ́rí you see. I want to say you different. For both five years, I gave you my love. I gave you everything. I gave you documents. I put you in this house. I worked for us. I gave you two boys. This man, this man, you have to buy, and the effort to do this to me. My God, oh Oh boy, boy, Ogo Yagbo, boy, Yagbo, Ogo Sansanwera. Now, who like the ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí mo ní láti rìkọ́dù kínní nítorí pé the last time tó ṣe rí ẹ̀ ó pọ̀ ọlọ́pàá sí mi ọlọ́run ọlọ́pàá three days náà fún mi kí n má sì sunlé ká tó sẹ́tù ẹ̀ eléyìí nísìnyí ó lọ́rẹ́ mi tí wọ́n wá láti nàìjíríà tó gbé lọ́dọ̀ wa lóyìn fọ́ọ̀mù òun wípé mò ń tún déètì x mi ẹ ẹ wò wá láti ẹ see see see my see all my body ó tún fọ́ tẹlifíṣàn ó fọ́ tv ẹ wò ó ibo la fẹ́ kó gbé ọmọ i don't want even àwọn èèyàn dẹ̀ máa ń pariwo má fọ́ mo ní i love this girl this girl is very nice kò sí nǹkan tí ò ṣe fún mi gbà yẹn she gave me paper and see what is happening now tí màá ṣe pé my friend that came from Nigeria now is the is the is the cause of all this thing who who do you want me to believe now do you want me to believe my wife or believe my my, my, my friend ah i don't know what to do now